More about Yoruba greetings, text 1. Nígbà tí ọmọ kékeré bá fẹ́ kí àgbàlagbà kò ní lo kò ní sọ wípé ìwọ ṣùgbọ́n yóò pé ẹ nípa eléyìí yóò pé ẹ káàbọ̀ o ẹ káàárọ̀ o ṣùgbọ́n tó bá ṣe pé ẹgbẹ́ rẹ̀ ni ó lè pé káàárọ̀ tàbí káàbọ̀ ọmọkùnrin yóò dọ̀bálẹ̀ fún ẹni tó bá jù lọ ṣùgbọ́n obìnrin yóò kúnlẹ̀ obìnrin pàápàá tó bá fẹ́ kí ọkọ rẹ̀ yóò sọ pé ẹ káàárọ̀ ọkọ mi tàbí ẹ káàbọ̀ ọkọ mi èyí jẹ́ àṣà láàrin àwọn Yorùbá. Questions on more about Yoruba greetings, text one. Àwọn wo nínú ìwọ̀nyí ni ọmọ kékeré yóò lò tí ó bá fẹ́ kí àgbàlagbà? Ẹ ẹ̀yin tàbí ó ìwọ. Kí ni ìtumọ̀ ẹ káàbọ̀ ní èdè òyìnbó? tí a bá kọ́kọ́ rí ènìyàn ní àárọ̀ báwo ni a ó ti ṣe kí i irú ipò wo ni àwọn ọmọkùnrin máa wà ní ayé ìjèlò bí wọ́n bá ń kí ẹni tí ó jù wọ́n lọ kí ni obìnrin yóò ṣe bí ó bá ń kí ẹni tí ó jù ú lọ báwo ni obìnrin ti ṣe lè kí ọkọ rẹ̀ tí ó bá ṣẹ̀ṣẹ̀ ti oko dé. More about Yoruba greetings, text 2. Nígbà tí ọmọ kékeré bá fẹ́ kí àgbàlagbà kì bá ṣe ọkùnrin kì bá ṣe obìnrin ẹni yóò wí yóò sọ pé ẹ káàárọ̀ tàbí ẹ káàbọ̀ tó bá ṣe pé ọkọ rẹ̀ ni yóò lè pé ẹ káàárọ̀ ọkọ mi àwọn àgbàlagbà máa sọ wípé ọmọ kékeré kò gbọdọ̀ yájú sí àgbàlagbà nítorí náà wọ́n ní ọ̀wọ̀ láti bọ̀wọ̀ fún àwọn tí ó bá jù wọ́n lọ ọkùnrin ń dọ̀bálẹ̀ obìnrin ó sì ń kúnlẹ̀ láti kí ẹni tí ó bá jù wọ́n lọ èyí jẹ́ àṣà tí ó wọ́pọ̀ láàrin Yorùbá. Questions on more about Yoruba greetings text two. Ta ni àwọn ọmọdé lè lo ó tàbí ìwọ fún? Kí ni ìtumọ̀ ẹ káàárọ̀ ní èdè òyìnbó? Kí ni ọ̀kan nínú àwọn ohun tí ó yẹ kí ọmọ kékeré ṣe sí àgbàlagbà irú ènìyàn wo ni àwọn obìnrin ń kúnlẹ̀ fún tí ọkùnrin sì ń dọ̀bálẹ̀ fún kí ni obìnrin yóò wí tí ó bá fẹ́ kí ọkọ rẹ̀ ní àárọ̀. More about Yoruba greetings, text three. ọ̀nà láti kíni láàrin Yorùbá pín sí oríṣìí méjì ọkùnrin ó ń dọ̀bálẹ̀ obìnrin ó sì ń kúnlẹ̀ ìbáà ṣe ọkùnrin tàbí obìnrin nígbàkigbà tí wọ́n bá fẹ́ kí ẹni tó jù wọ́n lọ wọn yóò lò pé ẹ káàárọ̀ o tàbí ẹ káàbọ̀ o tó bá jẹ́ pé irọ́ wọn ni wọ́n yóò sọ pé káàárọ̀ tàbí káàbọ̀ àwọn ọmọ kékeré ní kọ́kọ́ kí àgbàlagbà àwọn àgbàlagbà sì máa fi ọlá fún àwọn ọmọ tí wọ́n bá ń kí wọn dáradára ìkíni ó jẹ́ tí ó wọ́pọ̀ láàrin Yorùbá. Questions on more about Yoruba greetings, text 3. Oríṣi ọ̀nà mélòó ni àti kíni láàrin àwọn Yorùbá pín sí? Ta ni a lè lo káàárọ̀ tàbí káàbọ̀ fún? Kí ni ìkíni jẹ́ láàrin àwọn Yorùbá? Túmọ̀ èdè òyìnbó yìí sí Yorùbá. Good morning, sir. Welcome.